Heberu, orí kẹta. nítorí náà ẹ̀yin ará mímọ́ alábàápín ìpè ọ̀run ẹ gba ti àpọ́stẹ́lì àti olórí àlùfáà ìjẹ́wọ́ wa rò àní Jésù ẹni tí ó ṣe olóòótọ́ sí ẹni tí ó yàn án bí Mósè pẹ̀lú ti ṣe nínú gbogbo ilé rẹ̀ nítorí a ọkùnrin yìí ní yíyẹ sí ògo ju lọ níwọ̀n bí ẹni tí ó kọ́ ilé ti ní ọlá ju ilé lọ láti ọwọ́ ènìyàn kan ni a sá ti kọ́ olúkúlùkù ilé ṣùgbọ́n ẹni tí ó kọ́ ohun gbogbo ni ọlọ́run Mose nítòótọ́ sì ṣe olóòótọ́ nínú gbogbo ilé rẹ̀ bí ìránṣẹ́ fún ẹ̀rí ohun tí a ó sọ̀rọ̀ wọn nígbà ìkẹyìn ṣùgbọ́n Kristi bí ọmọ lórí ilé rẹ̀ ilé ẹni tí àwa ń ṣe bí àwa bá di ìgbẹ́kẹ̀lé àti ìṣògo ìrètí wa mú ṣinṣin títí dé òpin nítorí náà gẹ́gẹ́ bí ẹ̀mí mọ́ ti wí. lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe ṣe ọkàn yín le bí ìgbà ìmúnibínú bí ilé ọjọ́ ìdánwò ní aginjù níbi tí àwọn bàbá yín dán mi wò nípa wíwádìí mi tí wọ́n sì rí iṣẹ́ mi ní ogójì ọdún nítorí náà inú mi bàjẹ́ sí ìran náà mo sì wí pé nígbà gbogbo ni wọ́n ń ṣìnà ní ọkàn wọn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 nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin nígbà tí à ń wí pé. lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú. nítorí àwọn ta ní bí yín nínú nígbà tí wọ́n gbọ́ kì í yá ẹ ṣe gbogbo àwọn tí ó ti pasẹ̀ Mósè jáde láti Íjíbítì wá àwọn ta ni ó sì bínú sí fún ogójì ọdún kì í yáa ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀ òkú àwọn tí ó sùn ní aginjù àwọn ta ni ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́.